a ti fẹ́ fún ọlọ́wọ́n ọba láàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún aṣíwájú ẹ̀dá olùfẹ́ wa olùṣìfẹ́ wa annabi wa muhammad sallallahu alaihi wa sallam ìkẹ́ ọlọ́run kúmọ̀ bánábí ní àtàwọn aráàlú àtàwọn sàhábà rẹ̀ ìdẹ́lọ́wọ́n ọba kó sànú àwa náà tọ́lọ́wọ́n òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa gbogbo àwa jàmáà lọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà kọ́lọ́mọ́sáfọ̀rọ̀ èyí wa láyàtọ̀ àlùfáà wa sànú wa sọ̀rọ̀ pẹ̀lú àwọn gbogbo àwọn àjẹmọ́ pàápàá síra tá a fi ṣèdánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ òní òun náà ni sahihu buhari síra ìmáàmù wa ìmáàmù buhari rahimahullahu àfa àtọ́nà ń gbúgbò ní ìṣẹ́ tó kọ́rọ̀ àwọn òṣìṣẹ́ náà jọ àwọn òṣìṣẹ́ náà lọ́jọ́ àgbọ́yé àti mẹ́lẹ̀ àti ìdánilójú dáadáa bí a ń kà lọ́nà kìtàbù sọ́ọ̀m kìtàbù sọ́ọ̀m ni a ń kà lọ́wọ́ àdíṣ ní makílá wà náà fàmì 146 1956 jazakumullahu khairan láti gbéra rí náà islam ẹ̀sìn ọba mi ní subhanahu wa ta'ala náà fi wá gbogbo nǹkan islam take care of ọ̀rọ̀ nípa àwẹ̀ ní à ń kà lọ́wọ́ kìtàbù storm ẹ̀kọ́ 1956 dákọ̀ ma yífẹ́rú ọ̀bíà báàbù ma yífẹ́rú bí máa tẹ̀yẹ́fẹ́ra aléhì bí máa ìwà gairi báàbù tí ó rọrùn fún láti sínú omi ló bá rọrùn fún ẹ tó bá rí tòsí ni bí nǹkan mí ni èso ni dẹ́tí ó fi tinú gan ṣẹ̀rí à ń sọ̀rọ̀ àìfọ́ à ń pa rẹ̀ حدثنا مسدد حدثنا عبد الواحد حدثنا الشيباني قال سمعت عبد الله ابن ابي اوفى رضي الله عنه يقول ورثنا عبد الله بن ابي اوفى إن سرنا مع رسول الله صلى الله عليه وسلم هو صائم عن يجتلو دي صلى الله عليه ينتين باوي ẹni ìrìnàjò yẹn akọ́ ní lálẹ́ láàrin ìrìnàjò yẹn lóru àwa di àlejò wa ń gba àwẹ̀ sálámà bẹ́rẹ̀pọ̀tì shams nígbà tí ilẹ̀ wa máa tìrò wá wọ̀ káàlà anzil tó já lánàá ó bá ní sọ̀kalẹ̀ ó bá kùn tó sáàmù قال يا رسول الله لو أمسيت لو جنوبا بس لسوريتي قال يقول انزل فاجدح لنا أني قوس قالي وكنتاب مو قال يا رسول الله إن عليك النهار جنوبا أساسي وعمل التي ما قروتي ولا ده يعني أجوز التي ما قال انزل فاجدح لنا kalẹ̀ kó kun ka fún wa sanadala fajabadaha ó kun ka fún wa ثم قال إذا رأيت ليلى أقبل من آهنا wọ́n ti dárí òru tó bá ti yẹ lágbẹ̀ẹ́ ibà láti tí wọ́n fi wọ́n ní ibi tó tún yọ ọ̀kọ̀rọ̀ asọ́rọ̀ sọ́rọ̀ ìmọ̀ ẹni wọ́n gbà rẹ̀ kọjá sínú wọ́n aṣẹ́rọ̀ bí asọ́rọ̀ bí ihe kíblọ̀ mọ́ṣẹ̀k ọ̀nà wọ́n sí ibi tó fi súnù ẹnjú wa gbáwẹ̀ kọ́ yà sínú 1957 kala imam buhari rahimahullah babu ta'ajiyar sitir babu pé kí ẹ máa yára sínú kí ẹ máa wí sí aláti sínú tó wá ti tásìkò ìsinmi tó báyìí wá pẹ̀rù kí ẹ ti sinmi lóga nílágbára ó dé ìgbàgbà kí ẹ ń tọ́ ọmọ ẹ̀rọ عبد الله بن يوسف أخبرنا مالك عن أبي عازم عن سعد بن سعد أن رسول الله صلى الله عليه وسلم قال ما يزال الناس بخير ما عجل الفترة قال سنة سال ما سعد إن يجب السلام صلى الله عليه وسلم àwọn èèyàn níyẹ̀wò nígbò níbi tí wọ́n ń rí oore wọ́n yẹn ń sí ní yàrá tí tó ní kìí sínú ó wà nù iṣẹ́ rí ni iṣẹ́ rí wọ́n ṣe yìí se o di yé wa one thousand nine hundred fifty eight حدثنا أحمد بن يونس حدثنا أبو بكر عن سليمان عن ابن أبي عوفى رضي الله عنه قال كنت مع النبي صلى الله عليه وسلم في سفر ولا بن عبد الأوفى ó ní mo wà pẹ̀lú òjíṣẹ́ lọ́sọ́lá lórí ìrìn àjò ọ̀sọ́ọ́mà àtà àmsà wọ́n á bá rẹ̀ títí lẹ́fi sú kàrẹ́ rájúlọ angul fagdá lánà wọ́n ń sọkalẹ̀ wà kún táàmù kàrà òun tazarta àtà tùmsì àwọn yàrá ní sùúrù kí lẹ́fi sú dáadáa kàrà angul fagdá lánà ní kọ́ sọ kókun kan fún wa إذا رأيت الليل قد أقبل من آهنا فقد أقبل صائم tó bá ti rí òru tó bá ti ń wà láti ibi tó òun ti wọ̀ tó lòun ti yọ afọ́n tó bá ti rí òru tó bá ti ń wà láti ibi tó òun ti yọ afẹ́ra sọ́ra ìlú kí aláwọ̀ yà kírun. kala imam buhari rahimahullah one thousand nine hundred and fifty nine باب إذا عفتر في رمضان ثم طلعت الشمس باب ليه باب ìyẹn gbáwẹ̀ tán ìyẹn tí ó tán ìwájú àrùn ọdún òun bá tún gbẹ́jú bẹ́ẹ̀ kùrùkùrù burú ojú oòrùn ọwá rò pé oòrùn ti wọ̀ ní ọwá sínú ọwá sínú òun bá tún bá tún tẹ́yọ̀ <laughs> ọlọ́run ọ̀sán wa lójú ẹ̀nu 1959 ni باب إذا عثر الصائم باب تي بفر في رمضان باب إذا عثر في رمضان هذه ما يصير رمضان ثم طلعت الشمس تربة يوم حدثنا عبد الله بن أبي شيبة حدثنا أبو أسامة عن هشام عن بن عروة عن فاطمة عن أسماء بنت أبي بكر رضي الله عنها رضي الله عنهما أفطرنا على ابي رسول ثم غيب ثم طلع الشمس ابي هشام فأمروا بالقضاء قال بد من قضاء وقال مؤمر سميت مئساما لا أدري أقدو أم لا فلا وسألوا ثم إلى أسماما بن أبو بكر الصديق رضي الله عنه أنهما قل يا أرينا الكلام النبي صلى الله عليه وسلم قال أفترنا ما أسأل النبي صلى الله عليه وسلم يوم الصلاة قرب خروج ثم طلعت الشمس كيف أبصرنا أسلوك الآن سلم يوم القيم نجي يقول قرب اليوم ثم طلعت ثم طلعت الشمس لا ينال قربة يوم قرب يكو قربة يوم يكون نبيوا إلى الإسلام أما صفوا إسلام في فأمروا بالقضاء وطعنا بكحياء سواء àwọn yìí bàjẹ́ nù ẹ yà sàwọn yẹn padà ní síkì mẹ́rin kò gbé ààrẹ kára bójúmi kàdá túláàsì ní kẹ́ gba ààrẹ míì padà kẹsàn àmọ́ mọ̀sánmí tí fi ṣáàmàn ya adìrẹ akùdó amla máma rẹ̀ sọ pé mo gbọ́ fún ìṣàṣùbà pé mi ọ̀mà bóyá máa san gbèsè padà báàbò sọmọ síbíyàn báàbù àwọn ọmọ wẹ́rẹ́ ara umar radiyallahu anhu kuna suwan fi ramadan wailaka wasu biyan na siyamu fadara bahu kun ba da umar umar safun na suwan ni ramadan wailaka lakolwe wasu biyanu na àwọn ọmọ wẹ́rẹ́ wa siyamu fadara bahu wọ́n gbáwẹ̀ wà báwí ọdún báwí pé ah, ẹ̀sì gbáwẹ̀ èyí káwọn ọmọ wẹ́rẹ́ gbáwẹ̀ yàmì kí wọ́n kọ́ wọn ní ààrẹ gbígbà ọmọdé àfẹ́rẹ́ yìí wà 1960 حدثنا مسدد حدثنا بشر بن مبدل حدثنا خال خالد بن ذكوان عن عن ربيع بنت معوض قالت أسرى النبي صلى الله عليه وسلم zakatu ashura إلى قرى الأنصار ansar ويشيلون سلم دي عارو جو عاشورا يعني بكوا محرم وانا و يرو سنوا وكو وانا ساري يصيبوا برو مدينة من أصبح مسكر صليسين خشية اليوم عند أباوي تبقى قدي من أظلم مفتر لا تقول يا رويك أباوي يوفرن عليك من بقية يومي كما قالوا باي جو من أظلم صائما أما أنتم أباوي جي فليسم كما أباوي قالت فكنا نصومه بعد باي أبا باوي أشهر لك باي ونوصم سبياننا àdé máa jẹ́ kí àwọn ọmọ wa kìkì náà gba ààwẹ̀ fẹ́lájẹ́ aláhùn lóòbàtà nílẹ̀ èyìn a máa fi nǹkan fún ọ̀fẹ́ ṣeré nkéré fún wọn tàà fòwú sí níjọ́ fi òwú wọn kéré wọn fi fún àwọn ọmọ ṣeré fẹ́lá rákà àdóhùn látọ̀ àmì ẹni kan máa ń sọkún wọn pé ọ̀fẹ́ jẹun bẹ́ẹ̀ yíwọ òun fẹ́ jẹun òun àtẹ̀yìnà òzàkà áàfò ní nǹkan yẹn clean clean àtàyàkónú inda fitna kíbi di àsìkò bí fi sínú ó di yíwa wallahu ta'ala alam ọlọ́mọdé àsọ̀rọ̀ yìí wọlọ́ba ilé yìí bá wọn fàbíyàt lórí ń kọ́ àwọn ọmọ ní ààrẹ gbígbà ọlọ́mọdé àti mẹ́rùn fún wọn náà ọlá Qur'an al-Karim wala la ilaha illallah قال إمام بهاري رحمه الله باب وسال ومن قال ليس في الليل الصيام باب وأعوى أبعيكو عشان يزوابيكو الصيام ولولو قل لقوله تعالى ثم أتيم الصيام إلى الليل أبعوي أكفي عتكاوي سكيزي إليه في سوء نهى النبي صلى الله عليه وسلم ونهى النبي صلى الله عليه وسلم أنه رحمة لهم عليهم òṣèré islam kọ fún wa láti gba àwẹ̀ àgbáyípo ẹni bí ń sànú wa wọ́n ti káàyè aléhìn lọ́gbọ́n ti kojú pé agbájú wà pẹ̀lú wọn wọ́n máa yókùrọ́hù min ta'amukin lẹ́yìn náà ń ta kọ̀ fún láti máa ṣe àṣejù láti máa ṣe nǹkan tó le jù amuk 1961 حدثنا مسدد قال حدثني يحيى عن شعبة قال حدثني كتال ابن انس رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا تواصلوا اما بابا كيكو قالوا انك تواصل والشرائي وما ضوعي ابعيك ولي لا كثيره لا قولي قال لست كأحد منكم يرجلين قالوا إني أطعم وأسقي وما فمنوا جيجي وما فمنوا ممو أو إني أبيت فأطعم وأسقى èmi tí bá sùn a máa fún mi ní jẹjẹ lóru ó sì máa fún mi ní orí mu so ẹ̀yìn dẹ̀ ní àwọn tí wọ́n halẹ̀ ní gbogbo ẹ̀ wọ́n bá ń jẹ wọ́n jọ ń jẹ àjọjàmọ̀ ni wọ́n sì máa halẹ̀ gbé àwọn ẹ̀jẹ̀ àwọn wọ́n lè má jẹun táwọn ọlọ́wọ́ sàlùwà wọ́n tàbí náà wọ́n عبد الله بن يوسف أخبرنا مالك النافع عن عبد الله بن عمر رضي الله عنهما قال نهى رسول الله عليه الوسال هل يكفر البدع عبايكو قالوا إنك تواصل ونوجه لهم قال إني ليس مثلكم إني سروي إني أطعم وأسقى jẹ mi حدثنا عبد الله بن يوسف حدثنا ليث حدثني ابن هاد عن عبد الله بن خباب عن ابي سعيد رضي الله عنه انه سمع النبي صلى الله عليه وسلم يقول وصلنا ابي سعيد قلهم قلب زلمه بايك láti wá sílò ẹmẹ́gbẹ̀gbà àyíkò ayyukum ìdá aráàlá an tó wá sílò pẹ̀lú wá sílò àtìlá sáà ẹmẹ́gbẹ̀gbà àyíkò kọgbà ti di àsìkò sáàrì yàtí má ti jẹ sàárì kọgbà di àsìkò sàárì jẹ́kìn kààrù wa iná ka tó wá sílò ya rasulallá tó ṣẹlọ́wà ọmọ gbàgbà àyíkò ti rẹ̀ kààrà inni lẹ́sùn àyíkò mi ò dàbí yín o inni obitu tí mo dé obitu máa sùn máa sùn fi lé mut'imun wa yusqini ẹni tó fún mi yọ wà fún mi lóúnjẹ sáàkà yusqini wa sáàkì ni yusqini ẹni tó fún mi yọ wà fún mi lóúnjẹ. one thousand nine hundred fifty four حدثنا عثمان ابن ابي شيبه ومحمد قال اخبرنا عبده عن هشام بن عروة عن أبيه عن عائشة رضي الله عنها قالت نهى رسول الله صلى الله عليه وسلم عن الوصال مرمى مواصيد عائشة رضي الله عنها أنا الإسلام كف ولدنا بابايو رحمة لهم كل بعدي عنفوني قال إنك تواصل ومن بابا جايبه قال إني ليس كأياتكم يا إني يتئمني وما أفني يجي ربي رغبا ويسقيني إلى مفرين ربنا عثمان رحمة لهم إلينا عثمان وافقوا في روفك عنه هنا قالوا باين على إذا كنت بدي الله قالت بسم الله بسم الله فرج الله السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام Thank you. kíni kíni ìhun gbìlẹ̀ náà náà kò sáburú mẹ́ bẹ́ẹ̀ kò sáburú mẹ́ torí aláàrán akọ́ àwọn ọmọ sí ń bí àwọn ọmọjọ́ nǹkan rí àbúwá sí mi àbúwá sí ẹjọ́ kan mo sáàbì káàkiri mo sáàbì nígbà tí àsìkò tí ìrìn tó ìbálẹ̀ ìgbìmọ̀ kankan mọ́ alágbó ìjọ sí lẹ́nu ìwádìí alágbó mi sílẹ̀ òun nìkan ni ìyá ẹ̀dẹ́ bí bí ẹ bá ní kí àbọ̀dá ojú ẹ̀ pàkan àbí kí nìkan owó ojú eré ẹnìkan bá ní à collective fún ni collective yọ lọ ẹ ẹ láti collective fún ọjọ́ ìdáwó mọ́ kí àbájẹ́ lórí àyàmídà gan bá sí rọ́ọ̀lì àwọn àkékeré náà ń pé ìgbà yẹn bí mo mọ́ mú káàkiri tí mo máa ní kó gbàwẹ̀ ní kó gbàwẹ̀ tó bá gbàwẹ̀ lọ́wọ́ láti kò sínú lọ́wọ́ gbé wọn bá fún lómi afúnlómi kọ̀jẹ́ afúnlómi kọ̀lọ́ kí ló dé díẹ̀ ní ojúkèrè ojúkèrè pàbí nìkan wọ́n wọ́n wílà gẹ̀rù ní tọ́ ọlọ́run kó sàánú ọpọlọ ojúkèrè ojúkèrè pàyò lára àpò olympic àwọn fún nǹkan ló sí rí tí wọ́n ń gbà díẹ̀ díẹ̀ díẹ̀ bí ìfúnṣe tínú níbi tó wọ́n wá wọ̀ ọkọ̀ ọgbà wọ́n gbọ́ ọlọ́run kó sànù wọn láìjọ ẹ̀ mi ò gbọ́ gbọ́ dáadáa wọn wá ọ̀là. Oh wọ́n ní bàbá àná alájà bàbá ká alẹ́ wo búrọ̀ àwọn ẹgbẹ́ bí àyàn lórí bẹ̀rẹ̀ close life risk lọ́ba àwọn orí jùlọ lọ́ba ìtẹ́ mi wọ́n ti jẹ̀rẹ̀ ẹ̀jà mi kí àwọn ti ṣe ẹ̀jẹ̀ abẹ́rẹ́ ká mọ́ ká mọ́ ọlọ́run sànù wa lọ́ba fúrújì ẹ̀nàìjà ti wọlé street wọ́n ní agbómẹ́jọ àgọ́ ni so kẹ́ mọ̀ báyìí fi sí wọ́n yà ká lọ sí kálọ̀bàdà àti bẹ̀rẹ̀ tó yẹ ká bí ẹ̀kọ́ ti sàwọn fífún ìgbà rẹ̀ tẹ́lẹ̀ torí jọ ta lọ bá wọn ṣe ìjẹ̀lẹ̀ ìjà yẹn gan àbá wọn padà lọ sílé bí ikú kejìlá lọ wọn bá fi gbogbo wọn lọ́ba ọlọ́wà Qur'anul Karim. wọ́n á retí mi sẹ́lá kò ní ìbéèrè wọn ní Ibrahim orúkọ wọn Ibrahim láti Kaduna hmm. wọn láwọn àwọn lọ́rẹ̀ kan ti fẹ́yàwó ti jímọ̀ méjì tí wọ́n bí ma méjì mí síta lé tẹ́jọ́ ọmọ ìsìnà pẹ̀lú obìnrin christian hmm. àwọn wá ní kó àwọn àṣẹ lójú kòkòrò pé kó gba àwọn ọmọ yẹn kó lè kọ́ máa sọ wọn nù pátápátá wá ní òun ò tí ì lè gbà ní títorí tí standard court sọ ni pé ó dìgbà táwọn ọmọ yẹn bá pé ọmọ ọdún mẹ́fà káwọn tó lè gbà wọ́n lọ́dọ̀ ìyá wọn àwọn wá ń ṣe lójú kòkòrò pé kó gbà kan mọ́ sáwọn ọmọ yẹn lò pé ẹ̀dàkùn sí kí ni ṣẹ̀rí àsọ nípa àlámọ̀rí. so èyí ẹ kọ́lọ̀ ọba kò tó ẹ̀fẹ̀ bu wájú wa aláàkọ́ ìyàn tó ṣe ẹ̀ṣẹ̀ lánìí lẹ́yìn náà nínú ṣẹ̀ríà Islam àwọn ọmọ yìí tó máa rẹ̀ ọmọ zìnà ni wọ́n àmọ́ fún dáwà ìkíkọ́ ọmọ yẹn bíbà kọlù kó àwọn ọmọ yẹn tí wọ́n òun ló ní ẹ̀sùn pẹ̀lú ìyá onídìínà tọ̀hún ọlọ́run kò sànù wa. pẹ́ṣẹ̀ eh, ẹlẹ́ẹ̀kejì láti ọ̀dọ̀ ọmọlá Ibrahim láti Kaduna wọ́n rí fídíò kan níbi tí àwọn kan ti ń ṣe eh, ìwòsàn ojú lọ́fẹ̀ẹ́ fún àwọn mùsùlùmí nílé ọba ní Ìlọrin àwọn tí wọ́n wá ṣe ìwòsàn ojú yẹn wọ́n wá bàbá kan wọ́n ní tó gbà pé òun ó rí náà wá ní òun gbé fún orin náà wá ní sọ pẹ̀lú ọlọ́ọ̀lọ́hún yóò gbà yóò rí táwọn bá ṣe operation yẹn fún tán àmọ́ pẹ̀lú alibarika Sheikh Ibrahim Niyas pé òun náà rí wòsàn bí ìyá kan tán ti tọ́jú tiẹ̀ tóun ti rí náà bó ṣe rí náà nígbà wọn wá sọ pé nígbà tí wọ́n tún wá parí ìwẹ̀ wá parí ìwòsàn yẹn fún bàbá yẹn rí ẹni dókítà yẹn wá ń sọ fún kíkọ bàbá ẹ ti rí nísìnyí pẹ̀lú albarka sheikh jihad pé ìpẹ́jọ wa níbẹ̀ ni pé bó ni lẹ́bù kúfòr pẹ̀lú tí wọ́n ń sọ yìí èyí tí wọ́n wòsàn àti dókítà tí fáwọn èèyàn ní. ni kò níbi kúfò torí albarka ló pè albarka sheikh ibrahim yẹn ó ní kò pé pẹ̀lú agbára eh, ibrahim yẹn mm. ìgbéda ni kò níbi kúfò wallahu ta'ala alam. Mm. Um, Assalamu alaikum. Wa alaikum salam. A ní bẹ̀rẹ̀ Ibrahim Muhammad Jamiu láti ìlú Èkó. Wọ́n kọ́ sọ fún pé ṣé òun gbájú sí ó nílò kò kò rí náà ó ní àgbáríkà ló pé àrílẹ̀ kan bẹ́ẹ̀ náà. Mọ́lá Ibrahim Muhammad Jamiu láti ìlú Èkó. Ìbéèrè tí wọ́n ní pé ṣé èèyàn lè kírun pẹ̀lú àlùwàlá tó ṣe nígbà tí wẹ̀ jánábà. Bẹ́ẹ̀ni ṣe bá sàrọ̀ lágbà ní wọ́n jẹ́nàbà olùfikirun tí ó bá ti sọ tí ó ti sọ lẹ́yìn ìgbà tó ti àlọ́lá rẹ̀ tán ìgbà ọ̀rọ̀ kan láwọn ẹ̀ka ẹ̀mọ́. ọlọ́run kalẹ̀ ti sọ ọlọ́run wọn láyé sanu ti àmọ́ gbogbo àwọn òkú ọlọ́ba foríjì wọn gbogbo àwọn ọba kú ọdún wọn ọlọ́ba ọlọ́ba bisimilayi kò ní